الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقى فوالون àtàwọn àlékún kẹlọ́n àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tá ànábì mú wá bá wa tí ó fi dọjọ́ alqiyama. àmín. eléyìí ni ètò yín ètò wa da'watul haqq ìpèpè òdodo èyí tí ó máa ń dé sí etí gbọ́ wa ní gbogbo ìdájí nínú Ramadan láti ilé iṣẹ́ Premier FM ninety three dot five tí àwọn afáwa fadilatu sheikh Sulaiman Muhammad Al-Awwal tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ kí Ọlọ́run mọ́sà jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. àti abáwo a rí wípé òní ni òru èyí tí ó tẹ̀lé èyí tí à ń bá bọ̀ tá a dẹ̀ sọ fún wa wípé a ti dánu dúró báwọn káàfà ọba wa báwọn lórí nítorí bá ti pẹ̀lú àrùn tí ó bá wa bá bọ̀ tí a sì ra taari nǹkan tí wọ́n mọ̀ bá lọ sí wa létí díẹ̀ ní òru àná òun náà ni àlámọ̀rí tó yẹ pé gbogbo wa la bùkátà sí àtọlórí àtẹlẹ́mù àtọmẹ́kẹ́ àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin kọ̀sẹ́ tí ọ̀kan rárá bó ti rẹ̀ kí ọmọ òun náà ni ọ̀rọ̀ nípa ìrìn àjò ojú oorun hmm. ìrìn àjò ojú oorun tó bá wọ àlámọ̀rí ah, àlámọ̀rí kan tó kàn dẹ̀ ní tó fẹnu ìbá ni tẹ́ àwọn àwọn afáwà sọ́nà oríṣiríṣi ìpè là ń gbà gbá wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún wa lórí ọ̀rọ̀ ìtẹ̀mí gbèsè ayé àwọn àdìjẹ̀nú bí wọ́n ṣe operate àṣírí wọ́n ní wọ́n bá báyìí lọ ní àwọn àrí pé kí wọ́n bá a sòyún ọkọ̀ torí pé lẹ́yìn tí wọ́n fẹ́ bára kẹ́lù àtúbùkátà sínú ayé torí pé ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó ń wájú ọlọ́run gbogbo tó bá ti ti rí báyìí tó bá ti mọ́ àkídà a gbọ́dọ̀ jẹ́ kí kíkúrú ọ̀rọ̀ kọ́ wáyé ń bẹ̀ kọ́lọ́ mọ́tà ìjà aláwọn àfa wa pẹ́. èyí náà pàtó fi jẹ́ pé àbùkátà sí àdúrà fún àfa wa kọ́mọ́lọ́ mọ́jọ rẹ̀ wọ́n. lórí agbọ́n ìfẹ́ kan lòyìn àwa náà láti ń gbọ́rọ̀ nílé káfarabalẹ̀ dáadáa pẹ̀lú ibi tí wọ́n fẹ́ kan lòyìn abẹ́lẹ́ subhanahu wa ta'ala kọ́mọ́sà ìsinirọ̀rùn tó sẹ́ni okùnfà oríire láyé àti àlùkìyàmọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa fáwọn àfa wa fún gbogbo àwọn olùgbọ́ nípa al'amari ìrìnàjò ojú oorun falyatafaddal mashkuran ma'ajura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكباً إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين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 tẹ́sù mọ́ ń gbà àtẹ́tì ẹ̀dá tẹ́wọ́ fi wá sẹ́rù ká ibi ìbínú ọlọ́run ọlọ́run má jẹ́ ó sí wa o à ń bí Allah subhanahu wa ta'ala ní ìjọkan sọ̀rọ̀ wípé àwọn ẹ̀tọ́dún yìí táwọn gbà lọ yìí kó jẹ́ kí ẹ̀mí wa kó rí ìgbẹ̀yìn oṣù yìí kó sì má sí ní àgbàmọ́ fún ẹnì wa. mọ́ òru mẹ́wàá tí a parí sẹ́yìn sàdéhùn pé wọ́n sọ díẹ̀ nípa ní tọ́lọ́bà ti pẹ̀lú àjàkálẹ̀ àrùn àti ìgbóná díẹ̀ náà lọ́n pé ká lè rí sọ ń bẹ̀ àwọn ń bẹ̀ kọ́ bá ní fàbríkà sí díẹ̀ tá a sọ yẹn ṣùgbọ́n agbẹ́ni tá a pinlẹ̀ fẹ́ kẹ́lù tọ́jọ́ wípé àgbẹ̀bẹ̀ mọ́sàn ti ń ṣẹlẹ̀ ìlú lọ́fà tá a fi àti bí àjàkálẹ̀ àrùn tá a bá wọ nǹkan bí Ramadan bí mẹ́ta sẹ́yìn a sọ̀rọ̀ tó ní agbára pípọ̀ lórí ọ̀rọ̀ ojú kí ló sì mú adébẹ̀ ní wípé alẹ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wa àtẹ̀lé ọlọ́run àti ànábì ká fi lè mọ pàtàkì tí ó dára fún gan ká lè mọ ọbẹ̀rún tí ẹ̀yẹ ká bẹ̀rù àwọn ẹni bẹ́ẹ̀ láti fẹ́ dára padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ọba wí yóò láti jẹ̀nà bẹ́ẹ̀ ọba wí yóò lọ́rọ̀ ilé àmì yìí wọn àwọn nìkan nígbà láàmù àwọn kan làjẹ́ àwọn kan lọ́sọ́ àwọn kan nígbà àwọn làwọn àwọn nígbà náà kò burú gbogbo ilé ìlú wulẹ̀ bẹ̀rù yẹn ẹni tí ń bẹ̀rẹ̀ rẹ̀ gan tí ọgbọ́n ọmọ tó ti ń sọ àwọn àbọ̀ tí ń sọ lómi àbọ̀ tí ń sọ ìfẹ́ àbọ̀ tí ń sọ tó súnmọ́ àbọ̀ tí ń sọ tó jìnà sí ọ káàkọ́ sọ̀rọ̀ nípa ojú akílẹ̀ lẹ́yìn bó ti àpẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó a pàtì lórí ọ̀rọ̀ nítorí bàtì pẹ̀lú ìjà níyì àmọ́ ọmọ pàtì ká lè kọ́kọ́ yanjú tara wa náà àwọn àgbàlagbà ní tígi bá lu ara tòkí ẹ̀là àkọ́kọ́ máa gbé alìjẹnu nílé ayé tí wọn ti ń gbé lọ́tọ̀ bóyá ní ẹsẹ̀ rí sẹ́ni ọlọ́run bẹ́ẹ̀ náà ṣé ògbó náà ni wọ́n sẹ́ni ọlọ́run sẹ́ni ọlọ́run kú àbí wọn kú sẹ́ni ń bímọ sí àbí wọn bímọ sí sẹ́ni lè fẹ́nu wa àbí wọn lè fẹ́nu wa gbogbo ní wàá sàlàyé sẹ́ni lè fẹ́nu wa àbá lè fẹ́nu wa pẹ̀lú ògbọ́n ẹlòmíì tọ́jú bí irú àwọn àlìjẹnu òun náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ alimanamat kí ló ń pè ní manamat ká pè ní ìgbésí ayé ti ojú ọrùn alójú ayé a sì ní ojú ọrùn ìgbésí ayé ti ojú ọrùn yìí kí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ sí òǹkàlùkù ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ àlá ó nípa púpọ̀ ọ̀rọ̀ àlá èèyàn mẹ́ta ó ní àwọn tí wọ́n sọ náà àwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà àwọn àkọ́kọ́ làwọn tí wọ́n ti gbé jùlọ sílẹ̀ lọ àṣàlàyé rẹ̀ ìkejì làwọn tí ẹ̀pẹ́ wọn ti ẹ̀rí ti ẹ̀rù ìkẹta lẹ́ntì bẹ́ńdẹ́dẹ́ lórí rẹ̀ aláì kí ló fà á kí Allah subhanahu wa ta'ala tó fi fún wa ní kàmàlálà ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ní ìṣàlọ́gbà tí a bá ń sàlàyé rẹ̀ náà ti mọ̀ wípé ọ̀rọ̀ táwọn fún yìí ọ̀rọ̀ fún ọlọ́run bá lọ́sọ̀ bẹ́ẹ̀ nu alukur'an ṣùgbọ́n tí kò fún mi bẹ́ẹ̀ ló ti fà téèyàn ó lẹ́yìn tí ó dùn mọ́ mú nínú àlá tí ó tún lẹ́yìn tí ò ní tẹ́lọ́rùn nínú àlá aláìwá nípọn pípọ̀ tó fi níìdí àlàyé yékéyéké lórí rẹ̀ jẹ́mọ́ ẹ̀wá dẹ́kun a tún fẹ́ ládẹ́hùn fún yín pé insha allah ta'ala gbogbo ń tábà máa sọ lórí ọ̀rọ̀ ìrìn àjò orí tẹ́ ẹ bá ti pé àmẹ́rìí wá lórí rẹ̀ ẹ̀mẹ́gbà lọ́wọ́ wa ìntàbọ̀wá mẹ́rin rẹ̀ wá tó bá jẹ́ pé bá a ti gbé kalẹ̀ nítorí pé ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí ọyàn hàn lẹ́nu rẹ̀ olóṣìfà táwọn àgbàlagbà fi sọ wípé kó wọ méèké kó ṣe bí àgbàlagbà ọjọ́ orí kò ní jẹ́ ẹ̀yin ẹ bá ní fi làákàyè jẹ́ àgbà òun ẹ bá ní fi gbé ẹ̀rí òun ju bí a bá ṣe mú wa lọ. jọ̀mọ́ra tá a bá wá rẹ̀ ń tó bùkátà sí ìbéèrè kan sí kejì lórí àlámẹ́rì a sì ń bá prógámù yìí lọ àwọn elétò náà sì ń wá pẹ̀lú wa pẹ̀lú ẹ̀ insha allah ta'ala tí a máa dá wa lóhùn jọ̀mọ́ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a máa sọ ń bì insha allah mọ̀ ń bẹ lọ́hùn kó ṣe ìtú ìdè nínú ìsẹ̀mí ẹlòmíì kọjọ́ ọ̀kọ́ bá ń fi túlẹ̀ ah. bákan náà ọ̀pọ̀lọpọ̀ ní tó ti bọ́ tó jẹ́ pé orí rẹ̀ ni tó rí tó ti wá ń jẹ́ pé ọ̀nà tí ń gbà á lò àbí bẹ́ẹ̀ ti bá ṣàlàyé pẹ̀lú ògùn ọlọ́run àwọn nǹkan tí wọ́n máa jẹ́ kókó ní inú wáàsí òun náà ni ọ̀rọ̀ wa nípa kíni nípa ìrìnàjò ojú oorun àtàwọn nǹkan tó de ìrìnàjò ojú oorun yìí mọ́lẹ̀ bákan náà kí ni àwọn ìdájọ́ àti àwọn ojú ọ̀nà tí àgbà àmọ́ sàlàyé ń tọ́ba tẹ̀lẹ̀ sí ẹnìkan sí kejì inú wa ní àti ojú ọ̀nà bákan náà ń tó wá fà tá a fi ní àgbọ̀dọ̀ sá láti mọ́sàlàyé irú àlámẹ́rì onírú àsìkò tá a wà àsìkò wo àsìkò tó pẹ́ ìtàlàtọ̀ fi ilẹ̀ hapò bìlìbàápìlì òdodo ti yí mọ́ irọ́ ti yí mọ́ òdodo àwọn èèyàn sì bùkátà láti mọ̀ sí nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí ẹ nínú ìsẹ̀mí bákan náà tá a bá tún wá wò lọ tá a bá tún wò bọ̀ a rí wípé àwọn tí ò yẹ kí wọ́n máa dá sọ́rọ̀ àlà rárá àwọn gan ni wọ́n bá àwọn èèyàn dá sí àlà wọn eléyìí ó ní nǹkan tó tàwáǹdì kan wípé a ojúṣe ńlá tún lè léyìí o nítorí pé ọlọ́run dá wa kálíbà àsoríire ó ń làmọ̀ sí ń rò pé a fi ń sin lọ́nba ṣe ń sin ẹ dákun ẹ ara tẹ̀lé bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe pàkíyèsí wọn bẹ́ẹ̀ pé ìgbésí ayé kan ohun tó ní ojú ọrọ̀ náà àà tí wọ́n sì ní ànábì wọ́n lọ sí àǹtò tọ́ ni ajẹ́pọ̀ gbọ́dọ̀ bá ní mú ẹnu bàrù náà inshallah àmọ́ gbogbo tó ń bá ṣe pẹ̀lú ìtọ́lọ́tọ̀dọ̀ nípa fúnra náà nínú àlà àtàlàyé rẹ̀ kí wọ́n ní àwọn nǹkan kókó kókó kí wọ́n jẹ́ pé àgbọ̀dọ̀ ti fi ojú fo ọ̀rọ̀ ìrìnàjò ojú orin àkọ́kọ́ òun ni ìgbẹ́rùgbẹ́rí àpá kan àwọn èèyàn gbọ́dọ̀ báàm fi tẹkọ̀dìrì rúà káà bá wo apá kan àwọn èèyàn wọ́n ní kásálàyé tẹ́ẹ̀sì gbọ́dọ̀ sá fún ìsàlàyé rẹ̀ wọ́n ti gbé kọjá ààyè rẹ̀ ẹlòmíì àlá rẹ̀ olómúlọ́lọ́ rẹ̀ ẹlòmíì àlá rẹ̀ òun ló mú ní ní òkè ní ilẹ̀ fún gbèsè ayé rẹ̀ àtàtọ́ jẹ́ pé òun fà rúkúyà fẹ́ẹ̀kọ́ mẹ́ka àlẹ́tì à ó ti wá gbọ́ àlá gan kọjá ààyè tí ọlọ́wọ́ bá gẹ́gẹ́ gbé àlá sí àtàwọn àtẹ̀bíra àtẹ̀ṣeré àrùn arínú àwọn èèyàn tó ti sọ àlá di ẹ̀sìn àlá lọ́lá ilé kírètì ẹ̀sìn tuntun àlá lọ́lá ilé fi yan ọlọ́run ọba mi láàyò àlàmọ́ ìlọ́lá tí fi ń pẹ̀rẹ̀ ní nǹkan tí ọ̀jẹ̀ bákan náà ó sì ń bẹ́nu àwọn ìtọ́jọ́ pé pẹ̀lú àlọ́run náà yẹn ń kúrò bìyà ṣe àlọ́ in tó lọ sọ pé tí mo yẹ́ mo fi kẹ́mọ́ ẹsẹ̀ rè àlàmọ́ ìlọ́lọ́ mi ìlá tó fi tẹ́ńbẹ́nu ọlọ́run àti tọ́lọ́ ni a máa ṣeun ìgbésẹ̀ ẹni àti ilé ìgbẹ́jọ́gbẹ́jọ́ ní bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ lẹ́yìn àlàmọ́ ìlọ́lọ́ mi ìlá tí ó fi sàlùwàlámọ́ kó tó kí o àlá ìlọ́lọ́ mi ìlá tí ó fi wọ́n dẹ́mọ́bàmọ́ tí ó a ṣe ń wọ́n ń sọ wọn ẹ̀ka ìntẹ́sì ń sọ pa mi ọjọ́ ogun ọdún tó àṣẹ ìpàdé mùsùlùmí alá ilẹ̀ lómi ìlà tí ò fi ṣe sàárà mọ́ alá ilẹ̀ lómi ìlà tí ò fi lọ rẹ̀ kí ẹni tí ààrẹ bá ń ṣe mọ́ gbogbo àwọn nǹkan yìí agbọ́dọ̀ ìyànnà náà rẹ̀ dáadáa kọ́dà lára tó tún gbéra lọ́bẹ̀ òun náà ni arí milanese mẹ́rin haram nítorí àlàtọ́lá yóò sì sọ tọ́lọ̀ ń ṣe lẹ́wọ̀ yóò sì sẹ́dẹ̀pọ̀ fúnra rẹ̀ ní àà wọ́n ti gbàtẹ́wà wọ́n ti fi hàn wá báyìí ní ìsìn ìntàwà bá ń ṣe wọ́n yòhárìmọ̀ alhalal tàbí kẹ́lò ní ọ̀tí tọ́lọ ń sọ ní ẹ̀tọ́ fún kọ́sọ́dé ọ̀rọ̀ lórí ipé alára kan sí kejì torí kíni bìnáà làrú yàrá àà lórí àlàtọ́ ńlá onẹ́ẹ̀sì ni ọmọ ọmọ gbàmọ́ nǹkan ìlé lórí ohun kódà ẹ̀yìn tó tún burú jù yóò lọ òun lára ń sọ́dọ́ pé yẹ dẹ́yì bìrù yàrá ìmọ̀ ṣé ìmìnà lọ́yìn ẹlòmíì pẹ̀lú pẹ̀lú ibi tó ń bá ìsẹ̀mí òun dé àti àwọn nǹkan tí ọlọ́run bá ń ṣe kí ni o tí ń fi hàn òun báyìí ẹwà jẹ́ adúró díẹ̀ kí la fẹ́ dúró díẹ̀ sọ. àwọn tí wọ́n máa ń pè ní àlà á padà ṣàlàyé tútù rẹ̀ àti méjèmú tí ń bẹ fẹ́ni tí ó tù àlà à ń àti sàdéhùn ṣùgbọ́n láàyè tá a dé yìí téèyàn fi ní lọ rè kú ọ̀rọ̀ èṣù téèyàn bá ti ń súnmọ́ náà àwọn àlàkà ń bẹ tọ́jọ́ pé ọ gbọ́dọ̀ máa jẹ àmáyànú èèyàn sọ bóde bẹ̀rẹ̀ pé èèyàn máa túra rẹ̀ kí lè ní àwọn àlà náà tí èèyàn bá ti ń di pé kọ́ọ̀rọ̀ èèyàn bá ń da aṣọ náà tí òun wọ́n ń fa èèyàn mára tí èèyàn wọ́n ń dẹnu tọ́lọ̀ wọn bá ń yọnu sí tí èèyàn náà sì ń fura bẹ́ẹ̀ kí wọ́n ti wọ́n fura ọlọ́run wọ́n ń fi àwọn èèmọ̀ hàn yàn ní àwọn àjọṣe dáadáa lójú rẹ bíi kọ́ máa fò bíi kọ́ máa wà láyè mímọ́ bíi kọ́ wà láàrin àwọn aláfọfọfọ bíi kọ́ òun náà sàmú wípé ìsúná àwọn náà ìsúná tó ń súnmọ́ náà wọ́n bá náà ti ń ṣe báyìí fún un kì í ṣe ẹni tí mo jẹ́ ìyàkújẹ kì í pa ọ́ kì í máa bára ṣe yíkìnì kì í sọ ìyẹn lẹ́yìn ọmọ ń gbára pípẹ́ fọ́nà ọba subhanahu wa ta'ala a máa ṣe sàárà ọlọ́kẹ̀ẹ̀kẹ́ ni kì í fún ọ̀dà burú ọ̀sẹ̀ nìkejì kì í gbé ìrẹ̀dá kì í ronú aburú lọ́nà isa mọ̀ ti dáadáa ọlọ́wọ́ máa ń fi àwọn nǹkan báyà ìtọ́ máa ń ní ìdìlọ́dọ̀ ti ẹ̀ gan kàrẹ́mà nìyẹn ọlọ́run fi ń tọ́ ṣe ń kọ̀rọ̀ ìfi ń pọ́n lójú rẹ̀ ó tún fi ń pọ́n ní gbangba irú bẹ́ẹ̀ tí bá ń ṣẹlẹ̀ síyàn òun ọkọ̀kọ̀ díẹ̀ kọ́ àkọ́kọ́ tá a fẹ́ dì mọ́ àìmọ́ sọ ọ́ ta fún àwọn ẹ̀dì tí máa káàlẹ̀ tó sì sí ẹn tó dáa di èmi àti ẹlọ tó jẹ́ ànábì sallallahu alaihi wasallam lára àwọn nǹkan tí àwọn àáfà tí wọ́n padà rí níbi ìmọ̀ tó sí ànábì sallallahu alaihi kí wà ní ìmọ̀ náà bó bẹ́ẹ̀. Thank you. ẹ̀rí tá a mọ̀ lórí ẹ̀ olóòrè o anabi sallallahu alaihi wasallam tá a bá lọ sínú sọ́nà bukhari min hadithi ubarata bin samit radiyallahu ta'ala an arda ó ní kharajan nabi sallallahu alaihi wasallam li yukhbirana bi laylatil qadr ubarata bin samit ó ní ọdún kan nínú ramadan anabi sallallahu alaihi wasallam ó jáde ọlọ́run ti fi ilẹ̀ láti ìkọ́jú yìí tọdún tẹ̀ ọ̀rọ̀ yìí ó ti fi hàn òhun àbẹ́bí fi wá sọ fún ọ̀sán àbíbàn fàtàlá àárọ̀ jùlán nínà lè mùsùlùmí àwọn ọkùnrin méjì wọ́n jọ ń ṣe ayẹyẹ wọn ọ̀bọ̀ wọn yé wọ́n ṣe fanfa tó fẹ́ máa lọ kóhun tó fẹ́ mú bí ìjà lọ́wọ́ láàrin àwọn sọ̀hábà ní mọ́sálásí orílẹ̀ ni ànábì ọ̀rọ̀ tó lè kúrò kùmù láti lè kọ́dírì in tí ó gbé ìdílé gẹ́gẹ́ ilé abẹ́ àti gbogbo ọ̀gẹ́ ìsàbẹ́ àwọn láti kọ́dírì mo ti wà fẹ́ sọ fún yẹn o tàtàbí ha fúlánù wa fúlánù lọ́gbẹ́jà àti lọ́gbẹ́jà tí a fi ń bá wọn pẹ̀tù sí àyànyàn tó ìdí láàrin àwọn méjèèjì ah, fọ̀rúfì àti ẹwì mọ́ náà ìjẹ́ jẹ́ mọ̀ pé mo ti gbàgbọ́ nítorí pé bẹ́ẹ̀ tẹ̀lé ti bàdà tó yóò kéré tí n bá jẹ́ pé mo rántí mo sọ fún yín ṣùgbọ́n láì rántí sọ fún yín rẹ ìbádà yóò fi lékún sí náà ni ẹ kà á méjèèjì sí pé ẹ ń tó tó so yín mọ́ náà ó nà méjèèjì ẹ ti kà ẹ̀rọ tí èmi náà mà ẹ kà sí orin falitẹ́mi sùúrà fìtàsí àti wàtsáàbì àti wẹ̀lẹ̀kọ́mìtàtì ẹ̀ yára ní òru twenty nine ní ọdún tàjọ wáyé ẹ̀yà tó wá ní òru 27 lọ́dún tàjọ wáyé ẹ̀yà wá ní òru five lọ́dún tàjọ wáyé lọ́dún tí ànàbí ń sọ ní òkè ẹ̀ṣẹ́ tí mi àti ìjọba ń bẹ́ o fún tó kọ́sẹ̀ wọlé tàbí tẹ̀ ń bọ́ àdìsí ànàbí mi ń sọ̀rọ̀ tẹ̀lé mi kí mò ń sọ̀rọ̀ o fún di èyí àwọn ń bọ̀ àwọn afọ àwọn sọ̀rọ̀ lórí àdìsí wípé tá a bá wọn tó ṣẹlẹ̀ sí ànàbí sallallahu alaihi wasallam lórí wípé kí ànàbí ọ̀sọ̀ lè látòlùkọ́dé fún àwọn èèyàn oore tó pọ̀ ọ̀nbẹ̀ńbẹ̀ kódà anabi sallallahu alaihi wasallam inú tiẹ̀ náà tó dùn lórí wípé àwọn èèyàn tiẹ̀ padà dìímù ní òru tẹ́lẹ̀yìn ṣùgbọ́n àwọn àfààní gbàgbé kí ni àwọn èèmọ̀ tá a fẹ́ rí bẹ́ẹ̀ wọ́n ní èèmọ̀ tá a fẹ́ rí bẹ́ẹ̀ o náà ni pé karamatun gbogbo tó máa bá máa fi hẹ́ yàn nínú nǹkan tó táyé sì tá a bùkátà sí tá a bá lọ rí ní àpẹ̀lé látọ̀dọ̀ tán ah, ha والكرامة ينبغي كتمانها انت بطمن بس يمكن يلم بانبا nítorí àjọsí àwọn àti ẹ̀tọ̀ dáńkọ̀rọ̀ in tó dáa jù ní ká máa parú ẹ̀ fáwọn èèyàn nítorí kísílò jẹ́ kó rí bẹ̀ nítorí wípé ẹnì tọ́lọ́ ń fi dáadáa hàn yìí láàyè àmọ́nù sẹ́lp kọ̀sí tó fi lọ́kàbalẹ̀ pọ́lọ́hùn lè mú kùnú nǹkó lọ́dọ̀ rẹ̀ nítorí kíni wà ní jí àtìm lọ́nà mí gan aláàyè àmọ́nù rìyà bọ́ọ̀lù yẹn ti lè ní ìfọ̀kàbalẹ̀ lórí pé nǹkan tí àjọ mẹ́síárì mi kò ní wọ nǹkan bọ́ọ̀lù ti yẹra ní ọgbọ́dé àwọn làwọn ẹ̀yà lọ tò sílé bàbá Suleiman alala àwọn tó rí nǹkan wí fún aráyè ẹ̀já ọ̀làwọ̀ bá kìíní kan kódà lójú ọ̀nà míì gan tí èèyàn bá fẹ́ bọ́ọ̀lù lò dáadáa tó fẹ́ bọ́ọ̀lù dáadáa tó ló ń bá ti ń fi tó ní agbára báyìí hàn yàn ní kọ̀rọ̀ إذا تشاغل بذلك الإنسان فإنه يتشاغل عن الشكر لله سبحانه وتعالى بالنظر إليها gbogbo ọgbà tí yorùbá ti ń sọ̀rọ̀ púpọ̀ púpọ̀ pípọ̀ ilé máa ráyè dúpẹ́ fọlọ́n tó sọ̀yàn dàbà láàrin àwọn èèyàn tó pọ̀ tó lọ wá dá èèyàn fàyọ èèyàn ó dẹni tí ọmọ fọnú fọ́ra níbi ìmọ̀ dúpẹ́ fọlọ́n ọba ibi ìmọ̀ sì dúpẹ́ lórí ọ̀fìn máa náà láàrin ìmọ̀ títún bẹ́ẹ̀ àlámẹ́rì ìmọ̀ wa máa sọ nǹkan ìfáwọn èèyàn gan ìmọ̀ sọ́fọ́ èèyàn ọkàn àwọn tó ń sọ fún ẹgbẹ́ ba àwọn èèyàn jẹ lọ́nà kan a yùkíyùkà hasaduhum fil mahzur ó sì sùn mọ́kọ́jẹ́ wípé kìí ta tí ń bá ń ṣe fọ́ ó lè kó wọn náà sínú nǹkan tó ọ̀fẹ́ kọsẹ̀lẹ̀ kọ́dà tá a bá fẹ́ mú ẹ̀rí náà míì jáde nínú ẹ̀rí bíi ẹ jẹ́ lọ wo ọ̀rọ̀ ànábì yakubu fún ọmọ rẹ̀ yusuf wípé yabulẹ̀ láyàtà kóso sùrù ìyáka àlà ìkwàtì ẹn tó lọ fi rí ẹmọ wájẹ nù lọ́bọ̀ o kó sí ẹlẹ́mìí o wọ́n lè lọ pòtòpò bú pẹ̀lú rẹ o jẹ̀mọ́ ẹni tí kò rẹ̀ bá dáa sọ́nà tọ́lá wá fi èèmọ́ àlójú tàbí ní gbangba kó jí kẹnu wọn bò nítorí pé kẹnu rẹ̀ ọ̀bà bò wọ́n padà gba ọlá yẹn yẹn lára ṣùgbọ́n kò ní kú òmù ọ̀yọ́ náà ti rí wípé kan fi nǹkan mìíràn òun lọ́wọ́ lárí tó ń lọ síbi pé mọ́tò náà ti kọ́dí rọ̀ nígbà mo sì fi hàn èyí sọ fún ọ sọ fáwọn èèyàn ṣùgbọ́n ìfẹ́ àwọn èèyàn rẹ bí ọ ṣùgbọ́n kó má jẹ́ pé irú rẹ̀ wà á ṣẹlẹ̀ ìwà àmọ́ ìwà rẹ̀ èyí ní fẹ́ẹ̀sì nǹkan mi ràn mọ́ kò sì sọ́mọ́ ìṣe máa sọ pa mi fún ju ẹ̀ náà lọ ọ̀dà èyí mú ọtí ọjà wà mú ọbàjà ní kò kúrò ní ìgbáyà rẹ̀ tí wọ́n bá lè kó tí bá lè máa sọ pọ́nà ti báwọn ìṣẹ́bá ìfún ní kọ̀rọ̀ tí ó wà jẹ́ àmọ́ ìfọ́jú nǹkan mi wò òun ni torí wọ́n ti kókó lára rẹ̀ tipẹ́tipẹ́ ọlọ́run ṣe tí ó nu ọmọ ẹni ìjẹ́ kókó gbòógì kan nínú nǹkan tó fà tá a fi tètè mú ìṣe àlàyé ìrìn àjò ojú ọrọ̀ náà láàárín nǹkan míì tá a fẹ́ tètè pàkíyèsí ara wa sí ẹ̀dá kò jẹ̀máà ni ìṣèwọ́n tó bá ọ̀bìn náà dùrú ìyá apá kan àwọn èèyàn náà àwọn tó jáde àkejì àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹ̀dàkọ́ ní ẹgbẹ́rùgbẹ́rí wọ́n mú àlá wọ́n sọ di ẹ̀sìn wọ́n mú àlá wọ́n sọ di tí wọ́n fi sọ wípé ilé ìlàlálì ilé ilẹ̀ àràmù àtúndà àwọn nǹkan tí a ti sọ síwájú àwọn kan tiẹ̀ wá yẹ pẹ̀lú àlá wọn ò tiẹ̀ rí o wọn rí sí nǹkan bẹ́ẹ̀ náà yọ kàkà sí ọ̀rọ̀ tí àwọn ìyá arúgbó ń sọ pé nígbà wọn ò sábà haúsá wa ọmọ jẹ díẹ̀ ní gómìnà kéyìn tó pọn irú àwọn ọ̀rọ̀ kan tó nà ìrẹ́ kẹta tàbí àwọn èèyàn míì òun ni wọ́n tọ́jú wípé ìmọ̀tayọ àlà wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì lẹ́ ìfọ́nàtọ̀ wọn láti fọ́yìd wọn ẹ̀ ṣe aláṣejù wọn ẹ̀ sì ṣe aláṣe ètò àwọn gbọ́dọ̀ pé tí wọ́n bá ti ń pè lálà lẹ́yìn àti wáṣíyàn wọ̀tẹ̀ṣìríà aláṣẹ ọ̀rọ̀ ọ̀dọ́ ọlọ́run ọba táà tí máa di ẹ̀sìn ìmáyàn lọ́wọ́ wọ́n gbé ní pẹ̀ntì ẹ pé ọ̀rọ̀ kùn pàpẹ́ mọ́lá lónìí ọ̀rọ̀ ẹgbẹ́ kí n máa gbọ́ mẹ́ta sí lọ tó wà ti di aago méje láàárọ̀ kí n tìlẹ̀ ìrọ̀lẹ́ fila méjìlá àwọn àwọn ògbà tó jí àti ìgbà tó fẹ́ lọ mọ́sálásí ọ̀rọ̀ àbọ̀bà tẹ́lẹ̀ ìbílẹ̀ mẹ́kì wọn àwọn ilé ìwé èsì agbẹ́rùgbẹ̀rí ẹ̀dà àwọn òwòm tí wọ́n bá rí lójú wọn ó sì forí sọ̀tọ́ sọ ìtumọ̀ rẹ̀ kọ́ lélẹ́yìí ìtumọ̀ míì ni ilé ọmọ jẹ́ àwọn sì gba ilé wípé tí wọ́n bá ti pè nǹkan lálà náà bákan náà lẹ́yìn sàti abata ni bọ̀tà lẹ́ta kì í sẹ̀rìn eré ọlọ́run a máa mú nǹkan jáde ntí èsì ìsòótọ́ náà ó lè wá ń bẹ̀ ọlọ́mọ àmọ́kọyọ̀ sí inú ọkọ méjèèjì sí inú rẹ̀ àwọn àrùn míì tó tún yá tètè mú tọ́píìkì nípa parí àárín pé àlá ó ní bá ṣe pẹ̀lú ìfẹ̀mí àwọn ọmọ nàbí àdámọ̀ púpọ̀ ìyẹn tó sì yẹ ká tètè fẹ́ sàlàyé rẹ̀ bí mo fẹ́ẹ́ ti ń tẹ́mọ̀tẹ́mọ̀ yìí òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìní ọmọ á dá ìjókòó lẹ̀ kíni bí wọ́n kàn máa sọ̀rọ̀ aláàrẹ̀ yanya àgàgà àwọn obìnrin láàrin ara wọn fúdi èyí bùkátà wá sí kásàlàyé àlàmárì tẹ̀tìkáná pẹ̀lú ògùn náà àníjọ ṣiṣẹ́ ọlọ́run fún àwa níbi àtiwí yóò sẹ́yìn náà níbi àtìgbọ́ jẹ̀mọ́ ẹgbà mi pátápátá o gẹ́gẹ́ bí mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nítorí pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé kì bá fún mi sì sọ̀rọ̀ fún àwọn tí ń gbọ́ inṣàlá ramán àmọ̀ ẹ̀kẹ́sìwájú tábàdì ọ̀la ẹ̀ǹkan àti